àdínà yóò tọ̀ èyí tí àwọn ṣẹ́kọ̀ wa àwọn òṣìṣẹ́ àbífàtà ìṣàwòmí tí wọ́n ń da ẹjí ń jẹ́tò yìí gbogbo ọjọ́ júmọ́ gbogbo ọjọ́ friday ńlọ̀lẹ́ látago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀mí kẹ̀nẹ́lá lùbáríkà royal fm ninety five point one nílùú ìlọrin ní kwara state gbogbo ohun tí bá rú wọlé bí nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣẹ́kọ̀ àbífàtà ìṣàwòmí lórí àgbo wọ̀nyí zero eight one.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 وكل بدعة دلالة وكل ضلالة في النار لين باتي أدعى وقف ولون وبا أشياء صلاة فون النبي ومحمد أواتي عن لنفع التي با إتو الدين يسر أكي وكابا قلوب السلام عليكم ورحمة الله وبركاته نعم قيموا شيء شيء أدعوني ججو إبقى bi'idhnillah ọ̀rọ̀ nípa ohun tí a ń pè ní rúkíá wal ilaj tó ń pè ní rúkíá òun ni fẹ́ sọ̀rọ̀ ní orí rẹ̀ gbólóhùn yìí àbí nǹkan tí a fẹ́ sọ̀rọ̀ lélẹ́rẹ́ yìí ó jẹ́ nǹkan tí ó ṣe kókó tí ó ṣe pàtàkì gan-an fún ẹni tó bá ń jẹ́ mùsùlùmí kó mà tí yóò bá tiẹ̀ má ṣe kó mà kó mà èyí tó ń jẹ́ òdodo nídìí inú rẹ̀ kí ọmọ èyí tó ń jẹ́ èyí tí kò bá a mu èyí tó ń jẹ́ irọ́ nínú nǹkan náà torí nínú nǹkan tó máa ń jẹ́ àdánwò púpọ̀ fún àwọn ọmọ ènìyàn òun náà ni kí ìṣòro kó máa ṣẹlẹ̀ sí wọn kó wá jẹ́ pé ìṣòro tó jẹ́ pé ìṣòro àìfojúrí ni òun náà ni kí wọ́n ní spiritual problem so ẹ̀rí pé tẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ tí ó mú àwọn èèyàn ṣe bọ tó ń sọ àwọn èèyàn dẹ́lẹ́bọ so láti bí mo ní ìṣòro yìí náà ni mo ní ìṣòro hmm, ayé ń lé mi hmm, ayé ń kó ìfàsẹ́yìn bá mi wọn jẹ́ kí n gbádùn ayé ayé ayé ayé ayé ayé ń tẹ̀lé wọn kí gbúrú àwọn ọ̀rọ̀ yìí sọ òun là ń pè ní ìṣòro tí a lè fojú rí nínú àwọn ọ̀nà tí àwọn èèyàn wa máa ń gbà láti wá àbáyọ sí òun náà ni ọ̀nà kan tí a ń pè ní rókèá àti ìlàjì rókèá yìí wá nìyí dàrúdàpọ̀ wa ń ṣẹlẹ̀ níbẹ̀ torí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí ni náà ní rúkìá so tí nǹkan bá ń wáyé ti ń ṣẹlẹ̀ àfi kéèyàn má dákẹ́ torí kódà tí yẹn bá jáde nísìnyìí tẹ́ bá ń gbọ́ orí rédíò káàkiri àbí tẹ́ bá ń rìn tẹ́ ń wá tẹ́ mọ̀ pàdé àwọn èèyàn lóríṣiríṣi ah, ẹ mọ̀ pé nǹkan ń ṣe é tó burú jù tó akán bá ń ṣe é lórúkọ tí èso orúkọ ẹ̀sìn pé a ah, kìí ṣe ìsìláàmù làwọn ń gbé àwọn fi ń ṣe kódà lómi ń lọ sórí rédíò yóò sì máa lọ lè polongo pé àwọn ń ṣe rókèá ẹ máa gbé ẹ máa bọ̀ ọ́dọ̀ àwọn ẹ padà wá rí i pé àtàwọn tó ń sá fún ẹbọ tí wọ́n rò pé bóyá rókèá ẹ̀sìn ni wọ́n ń ṣe fáwọn wọ́n padà rí i pé ẹbọ náà ni wọ́n padà ní káwọn èèyàn máa lọ lè ṣe sórí eléyìí ó nídìí àlàyé gan-an so kí ló ń فرقيا يعني هي دعاء عدواني عدواني يطلب بها الشفاء من الله يما في واي وسان يما في واي وسان لا تدولون وبا من الأمور من بيعوان إن كنتون شلي والأمراض أتعوان عيسان alhìsíyà àwọn àìsàn tá a lè fojú rí báyìí wà ghayrul mahsusa àti tó ṣe pé a lè fojú rí tẹ́nìkan ọmọ ní nǹkan ń ṣe òun tẹ́yìn tó ní àyíká kò sí ọ sì ní nǹkan ń ṣe òun so ẹni tó ní nǹkan ń ṣe òun tẹ́yìn tó pé nǹkan kò ṣe òun nítẹ́ lè fi yanjú rẹ̀ òun náà ni pé torí nǹkan yẹn ti tẹ́ náà ni èyí ò fi wá fi yanjú nǹkan tí wọ́n lè rí òun kódà nígbà míì ní hospital wọ́n ní àwọn wo nǹkan tí ń ṣe nìyí àwọn ò rí àmọ́ nǹkan tó ń dààmú rẹ̀ wọ́n wá ní ẹ̀lọ́lẹ̀ nàṣẹ́ lé sí i tó mì pé wọ́n ti lo gbogbo nǹkan táwọn òpá àwọn lè rí táwọn lè ṣe tó táwọn bá ti ṣe nǹkan yẹn àwọn òrojútu rẹ̀ tó wọ́n wá rí pé àwọn ò àbíkọ́tẹ̀ ní pé àwọn ò tiẹ̀ mọ ìdí nǹkan tó ń fa nǹkan tó ń ṣe nìyẹn ìbẹ̀lẹ̀ tí wàá rí ìbẹ̀lẹ̀ àyàn wàá máa lọ lè ń di ẹlẹ́bọ̀ lómi ó dídí kú nínú Islam gàbádáyà torí yóò ti wò pé ibi tán ni kò ń lọ náà nìyẹn ikú Islam yóò lọ sínú ọ̀dọ̀ àwọn olóòṣà yóò lọ sọ́dọ̀ àwọn ọlọ́sùn nǹkan tí islam ń ran wà àìgbọ́ islam yé náà ló máa ń fa gbúrú àwọn nǹkan báyìí so bóun yẹn ṣe máa kí ní jẹ́rú kí àjẹmọ́ yẹn ṣàlàyé lọ òun náà ni àdúrà ni àdúrà ni àdúrà tó ṣe pé yóò jẹ́ ìwòsàn níbi àwọn kódà máa ń ṣe àìsàn àfojúrí gan àìsàn tí yẹn máa ń fíl bóyá nítorí orí ń fọyàn ẹ̀rẹ̀ ànábì rúkìá orí ń fọyàn ń bẹ̀ so rúkìá píìnì kan lára kébì kankan ń ń bẹ so anabi sallallahu alayhi wa sallam gbogbo ló kọ́ wa so àwọn yóò ń jẹ́ àwọn amúrọ́d almahsusa àwọn amúrọ́d tó ṣe pé ẹ̀ lè fojú rí nìyẹn àwọn mi wà bẹ́ẹ̀ tó ṣe pé ẹ̀ lè fojú rí pípẹ́ ní mọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ irú ẹ̀ náà ni lára tí mo fi ní pé àwọn àmọ́rọ́dù tí yẹn lè fojú rí kí nǹkan gẹ̀yàn lápèjúwe bóyá ejò àbí àkekèé sànyàn àbí nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ànábì sọ ń tàṣe tó ṣe pé yóò sì jẹ́ ìwòsàn fún nǹkan yẹn sọ ànábì sallallahu alaihi wasallam òun náà ṣe rí níjọ́ kan Ali ibn Abi Talib radiyallahu anhu ó ní ladagat nabiyya sallallahu alaihi wasallam akrabun níjọ́ kan àkekèé gán ànábì sallallahu alaihi wasallam kódà wa huwa yusalli anábì ń kírun lọ́wọ́ ni falamma faraga látànàbí wa parí irun rẹ̀ sọ̀rọ̀ntà kékeré bá ti gárí tó níjó ní ìran èmi àti ọ̀rẹ́ mi àbúrò bẹ́yì àjọ ń kírun lọ́wọ́ náà ni wọ́n sá kírun tó wọ́n sá pé ah kíní kan kíní kankan ìkan gan mi níbi tàti kírun yìí wọ́n ní ẹ pẹ̀lẹ́ ìgbà tó tó bí thirty minutes kankan ní ah, eléyìí ṣe kankan yìí so wọ́n padà discover pé ah, àkèké ni kìíní yìí torí kankan yìí pẹ́ tó báyẹn nílẹ̀ iná òun èjì pé èèyàn á di pé ṣé ó wà á di pé yóò wá yí yóò wú so anabi náà kírun lọ́wọ́ ń jọ ẹni kankan yẹn àkèké yẹn bá gan wọ́n lẹ́nu mọ́ fara gbàtà anabi parí irun kọ́ọ̀lù anabi ni la'anallahu al-akrab ah, ọlọ́wọ́n lànà àwọn kankan àkèké yìí nílẹ̀ anabi fi ni pé inú àwọn dawab al-mal'un àwọn yuqtal fìlìhìlì wàlìhìrùm pé kódà tẹ́ bá ń ṣe tẹ́ bá ń ṣe hajj lọ́wọ́ àwọn dábàá kan bẹ tó yẹ pé ẹ pa wọn ẹ lè pa wọn ara wọn náà ni àkèké yìí ànábì pé àkèké sí ànábì láàánú lọ́wọ́ lè akọ́rọ́bà látàdá ìmùsọ̀lìyàn wàlá ọ̀gáyìrọ̀ pé kódà tí ń kírun kò ní sílẹ̀ yóò sì gan ń kírun lọ́wọ́ tó gan mi súnmọ́ dáa bìmá inú wọ́n mílíọ̀n ànábì wa ni ẹ wá omi wá ẹ bá mi wá omi àti iyọ̀ فمسح فجعل يمسح عليها ندوى في مئتي جونيا وفي قابيو وجوبتي تاككتي جانيا تو ويقرأ كل يا أيها الكافرون والقل أعوذ برب الفلق وقل أعوذ برب الناس سبحان بيجين فمينيرا لنبي بنكا قل أعوذ بالفلق رب الناس قل أيها الكافرون تو انتنقل ركيانية يعني. ẹ̀rí pé mọ́rọ̀dún yẹn àìsàn ní tó ṣẹlẹ̀ ohun ní tí lè fojú rí báyìí ni kọ́ra àwọn dókítà náà lè tìrìtì rẹ̀ pé ah bí ká fẹ́ẹ́ fọ́ ní abẹ́rẹ́ so bẹ́ẹ̀ tó wá ní ní tí àwọn dókítà tó wá lè tọ́jú tó ipò wọn ni àwọn amúrọ́ọ̀d màìnàwíyà àwọn àìsàn tó ṣe pé spiritual ni ẹ lè fojú rí ẹ ní ẹ ní ẹ máa wò pé àyíká ah, kan sí ọ wọ́n ti ní nǹkan ń ṣe ọ̀hún so eléyìí náà pè ní arúkẹ́à rúkà òun ló wá gbajúmọ̀ jù táwọn èèyàn fi ń ṣe mùsíbà fáwọn èèyàn lónìí tó sì fi ń kó àgbákò bá àwọn èèyàn lórúkọ ẹ̀sìn lórúkọ ẹ̀sìn tòkúrẹ́ lómi lé lórí rédíò yóò wá dá táìmù yóò wá pa irọ́ oríṣiríṣi oríṣiríṣi ni wọ́n máa pa fáwọn èèyàn wọ́n sì ní rókè àyè náà ni torí eléyìí náà lè fi wò pé ọ̀yẹ̀kẹ́yìn ah, ọ̀ṣàlàyé ẹ̀ fún àwọn àlẹ́wọ́mọ mùsùlùmí kẹfìlẹ̀ dáì ti ń jẹ́ òdodo mà kódà ẹni tí ó bá máa wá tẹ̀ lánàá lọ yóò ti mọ̀ pé yìnyín gbọ́ orí kò ní sí mbẹ̀ yìnyín gbọ́ orí kò ní sí mbẹ̀. so rúkìá àwọn afá tó máa ń ṣàlàyé rẹ̀ pé yíya àlòjú ila Allah bi qalbin náà òun náà ni li talabi shifa min Allah òun ni àwọn àdúrà tí yẹn máa ń ṣe tẹ́ fi ń wá ìwòsàn bákan náà èèyàn tó máa ń ṣe ومن صح من السنة من الأذكار والعدئية àwọn àdìkárù tó wá nínú súnà nábì àtàwọn àdúrà tó wá níbẹ̀ wọ́n máa fi ṣe nǹkan méjì tí wọ́n ní ti rúkìá náà nìyẹn alkùrán àti súnà nábì sallallahu alaihi wasallam ṣeré mi ní bàtúta èmi ní sánsánni èmi ní ya muhiya èmi ní aláwọ̀kátó èmi ní dáfíù kẹlẹ́ ti ń ṣe rúkìá fáwọn èèyàn rúkìá kọ́lẹ̀ ń ṣe yẹn o ẹ má pè ní rúkìá o n ń jẹ́ rúkìá òun náà ni ayal Qur'an àti kọ́lá kìí ṣe gbogbo ayal Qur'an yẹn gan náà ni àwọn ibìkan mẹ́ta náà bí wọ́n select fún rúkìá so náà ni ìyẹn gbọdọ̀ máa kà láti fi ṣe rúkìá yìí gbàtàrà fáàmì tó fẹ́ ṣàlàyé tí ń jẹ́ rúkìá wọn ni hiya al-luju'u ila Allah bi talabin bi qalbin sadiqin òun náà ni kíyìn ó ṣẹ́rí padà tó lọ́ọ̀dọ́ ọlọ́run pẹ̀lú ẹ̀mí òdodo mọ́kìnín tí ó dọ̀ lójú ibi anna shifa abiyadi ta'ala tọ́lọ́ọ̀bá ní máa ń ṣe ìwòsàn fún yàn ẹ̀rí ó padà tọ́lọ́ ọlọ́run pé mo fẹ́ wá ìwòsàn lọ́dọ̀ ọlọ́run ìwòsàn tí mo mọ̀ pé ipa dókítà ká mo mọ̀ pé ipa ẹnìkan àwọn professor kan níbi medical ipa wọn ká pé wọ́n lọ́n onípa rẹ̀ ká jó tó máa dán lójú pé ní tí mo fẹ́ kà yìí ní tí mo fẹ́ fi wá ìwòsàn yìí anna kulla al-umuru la yahduthu illa bi taqdirillah pé gbogbo tó ṣẹlẹ̀ yìí bọ́lọ̀ ń ṣe kádàrá náà nìyẹn ní àìsàn tí ń ṣe ọ́ so ẹni tó bá wá ní ìgbàgbọ́ orú yìí ohun tó fi wá sẹ́rí lọ sí pé màá ka àwọn àyà Qur'an irú ẹni yẹn òun ló fẹ́ karókèá àmẹ́rin tó ní pé má wọ́rì má wọ́rì ibi táàrẹ̀ rẹ ti wá á ṣàlàyé rẹ̀ fún ọ rúkìá láti kà fún ọ tàbí ṣàlàyé ibi tó ti wá ènìyàn karókèá ọ ènìyàn karókèá bàbá aláwo aláwo lẹ́nìyàn kọ́lá tó bá wé láwà ni aláwo náà ni àbí kò tiẹ̀ sọ fún ọ ọ wá lóun karókèá débi pé a ti mọ ibi tó ti wá báyìí ìyá kan nílé yín àbí bàbá kan òun ló ṣe so ẹnìyẹn kò kárúkẹ́ ọ̀ èṣù náà lẹ́nu ìyẹn bẹ́ lọ́wọ́ ẹ̀ sorúkẹ́ àtà ń sọ yìí sọ ibẹ̀ ni mo fẹ́ gbà wọ bí jin alìjànú gangan so mo fẹ́ sọ nature alìjànú fẹ́ sọ kí ni ń jẹ́ alìjànú so ṣé alìjànú báwọn náà ṣe gan-an tó jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn lásán o kìí ṣe pọ́rọ̀ àfẹnusọ àbá àròrí sọ o rúkìá táwọn ń sọ yìí ó pín sí ọ̀nà méjì rúkìá kan bẹ òun ni rúkìá aṣ-ṣar'iyya rúkìá tó bá tọ́lọ́wọ́n bá mu ṣẹlẹ̀ kúrò àti yẹn bá ń kà ọlọ́run sì tún máa kọ́ ládàá fún un àwọn màláíkà yẹn máa kọ́ ládàá fún nítorí rúkìá tó ń kà yìí Al-Qur'an ló ń kà ìjẹ́bẹ̀ ọ̀ ìjẹ́ rẹ̀ bẹ̀ tọ́lọ́run ìfaratì ọlọ́run ìbẹ́mi rẹ̀ ti ọlọ́run tó náà ni tó wá padà débẹ̀ kí ni ẹni tó bá fẹ́ ka rúkìá kí ló gbọdọ̀ ní lára wọ́n gangan tí wọ́n gan tọ̀bí bá ń yudáwì náà sàwọ́wọ́ mẹ́rin ìdùn wọ́n tó lọ fẹ́ tọ́jú àwọn èèyàn tó gan aláàárẹ̀ nìyẹn tí wọ́n gan lè tọ́jú yàn tó ní spiritually tí èèyàn ní jẹ́lẹ́bọ̀ọ́ tí wọ́n gan ẹni tó lẹ tí wọ́n gan tó lẹ tó sọ tiẹ̀ dé ipò pé o lè tọ́jú yàn rárá fìtínà ti ń bẹ ní àwùjọ ní ìsinmi yẹn ẹni tó gan sọ pé òun fẹ́ máa karókìá fáwọn èèyàn òun gan fún rẹ àkídà rẹ àdìsọ́kàn rẹ ìgbàgbọ́ rẹ àgbákò ni ìgbàgbọ́ àdánwò ni ṣírò eléyìn nílò ojú kó ń ka rúkìá èèyàn so ó ti ń jẹ́ rúkìá al-mashru'a òun náà ní tó ṣe pé ó kún pẹ̀lú àyà Qur'an àyà Qur'an lè fi ń kà hadith Annabi sallallahu alaihi wasallam ló wà níbẹ̀ àmọ́ rúkìá ẹlẹ́ẹ̀kejì òun lápẹ́ ní arúkìá al-muharrama òun ni rúkìá tó jẹ́ ìwọ̀ ṣe pé mùsùlùmí ò gbọ́dọ̀ dédì rẹ̀ òun náà ni rúkìá tó ṣe pé dominati ashirik ó kó ẹbọ sínú tí ó kí ń gbà tẹ́yàn bá ń ka èyí náà máa pè nǹkan míì wà íyá láti tẹ̀sítẹ́ mi lọ àìlẹ́dọ̀ àìrẹ́ ìrẹ́ là ẹ máa pè ẹni tí èyí sọ lọ́run ẹ máa pè àlìjànú ẹ máa pè àwọn ẹni ọlọ́run ẹ máa pè àwọn gbólóhùn bíi adé ìyá tí ń láyò fáwọn náà ha ẹ máa ṣàwọn àdúrà tẹ́yìn gùn ní ẹ ẹ̀ ní mọ̀ tó máa rẹ̀ ahamu sakaku halau yaasu tọkijakabe gbogbo àwọn kẹ́kí nǹkan báyìí ẹ́ kúlíkúlí dùbùlé ní kára wàkánà làwúlẹ̀wúlé ní kára tí wọ́n wíkí ní túnmọ̀ eléyìí tó bí kò sí lárúbáwò lè rí tú èdè ẹni pé alifábẹ́ẹ̀tì lárúbáwò wọ́n sì fi kọ́ òrùbù ìjà yíyá ni wọ́n fi kọ́ gbogbo eléyìí rúkìá tó ń ṣẹlẹ̀ ẹ̀yìn ṣìrìkìyà àwọn rúkìá tó jẹ́ rúkìá ẹ̀bọ̀nù awilẹ́tì تعتمد على غير الله في أمن الجن أذكر وكان بارا لي الجنة ولا واني عوان أي بابا لي الجنة وني عواني الجنة تشكوي إمام با وان لي الجنة جاد لا راوية so ìrọ̀lẹ́ yẹn náà ẹ̀bọ ni rúkìá ẹ̀bọ ni kì í ṣe rúkìá ti Islam so káfílẹ̀ mà ẹ pé anabi sallallahu alaihi wasallam ṣẹ́ anabi kọ́ wa ní ta ń pè ní rúkìá tá à ń ṣàlàyé yìí Aisha radiyallahu anha tó jẹ́ ìyàwó anabi sallallahu alayhi wa sallam inú anabi kana yu'awwidhu ba'da ahlihi fúlànàbí máa ń wá ìṣọ́ra fún àwọn ará ilé rẹ̀ ẹ̀rí tó rúkìá táwọn sọ yẹn náà ni rúkìá wọn a máa kà á ìyẹn ni pé rúkìá ìkànnì tó ṣe kọ́ máa ń pè ní ẹ̀ẹ́n ẹ̀ẹ́n ẹ̀wọ̀n ni الرقية للعلاج للعلاج رقية للعلاج wọ́n ni pé nǹkan ti ṣẹlẹ̀ síyàn ẹ̀yìn spiritually أبي ẹ̀nà wọ́n jẹ́ ìsìn àbí màánà àbúrú tẹ̀lé fojú rí ni àbí ìtẹ̀lé fojú rí ó ṣẹlẹ̀ sí kẹwàá karókè àfọ̀ ìlàjùnà arúkẹ́yà alwiqaya أو للوقاية رقية وقاية رقعة الوقاية náà ń bẹ tó ṣe pé ẹ̀ ń kà láti fi ṣe protection ẹ̀ fẹ́ kí aburú dọ́dọ̀ yín yẹn ni pé fi prevent sotẹ́lẹ̀ kejì ni ẹ̀ fi ń cure rúkìá lẹ́lẹ̀ ìlàj ẹ̀ ka rúkìá láti fi cure ohun tó ti ṣẹlẹ̀ so kejì ni rúkìá lẹ́lẹ̀ wíkáyà pé pé ẹ̀ fi ṣe prevent ẹ̀ fi prevent ká burú mọ́ dọ́dọ̀ yín so méjèèjì la Nabi sallallahu alaihi wasallam máa ń ṣe. أمنا عائشة رضي الله عنها أن النبي كان يعوض بعض أهله لا نبي أما كا ركيا فوا أرالي ره يعني كيف فوا يوري أبا وما ره فيمسح بيدي اليمنى يوفي ووتون ره يوافي قام لا رلين باتبا كاتان أرالي ره ثم أدبنا أن يوني ركيا تكيو بني ملي تجوا ما يجرى ملي ẹni àlìjànú ti kó sí la àlìjànú hmm. ó dàbí mi bá débi pé ń fún ẹni tí ń ṣe rúkìá fún lóyún gbogbo ẹ gbogbo ẹ là ń gbọ́ pàtó báyà bóòlù ní ẹni tí ó fẹ́ ṣe rúkìá fún yẹn ò ṣe níwà multism bìtìn tó ní ṣọ́ra pẹ̀lú ẹ pẹ̀lú tó tó dun lẹ́sìn ọlọ́run ìdàpọ̀ wọ́n fẹ́ pọ̀ ọlọ́run wọ́n fẹ́ bí ọlọ́run kó gbà ọ́ kó gba ẹni yẹn kó gbà nínú fìtínà tí ò yé wọ tí ò yé òun náà tí pọ́lọ́ bá náà ló yé kó jẹ pé ọwọ́ tó àwọn fi padà ọlọ́run tọ́lọ́ lówó ọ̀fẹ́ gan lọ́mọ wá ṣe kódà gbọ́dọ̀ gbé ọwọ́ lé obìnrin olóbìnrin lérí o gbọ́dọ̀ gbé ọwọ́ lé lérí gbọ́dọ̀ fi ọwọ́ pa lára obìnrin olóbìnrin kíni tí mo fẹ́ kan ní fídíò tó fún ó wá burú ẹgbẹ́ tó wá ń sọ pé yé ẹgbà ẹ̀yin tó láyé ẹ̀yin tó láyé ẹlẹ́ àlìjẹ́nú ìjáde ẹlẹ́ àlìjẹ́nú ìjáde mọ̀ à kọ́mọ̀ tó wá dé o láìláìlá láìláìlá láìláìlá ṣe rúkìá náà ni gbogbo eléyìí àbúrúlanlá ni anábì sallallahu alaihi wasallam mímú ti lọ nìyẹn tí tó bá ń ṣe rúkìá yóò wá fọwọ́ pa àwọn ara ilé rẹ̀ yẹn yóò fọwọ́ pa àwọn lára tó bá ka tán kí Allahumma rabban nas هذئب بأس اشفيه وأنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما يعني كان يتي أباتي رنو توري تو لوري أري النبي واسون كل النبي من بولي ولوري أنا النبي ني الله رب الناس أو كان أبا تو داوي نيا الرواية مي بيقول مود إبل بأس أبا تو ما موي نرالو ìwáyà mi gbé wá pé habi ibil bat ọlọ́run mú ìnira lọ ishfihi wo ẹni yìí sàn wa anta shafi wọ́n lọ́ba tó máa ń wò ní sàn la shifaan illa shifauk kò sí ìwòsàn níbi kan àfi ìwòsàn wọn lọ́wọ́ ọba shifaan la yughadiru saqama ìwòsàn tá a fẹ́ kó ṣífẹ́ ni yìí òun náà lè tó ṣe kò tó ní ṣe àárẹ̀ kankan kù sí lára mọ́ wà níbi máa ṣe báwọn. tó bákan náà àwọn tí aburú ò tí ì ṣẹlẹ̀ sí ẹni tí ó bá ti rẹ̀ ọ̀rẹ́dì lélẹ̀ ànábì máa ń ṣe fún un ìgbà mi wà ní tó pé kò tí ì rẹ̀ yàn òun nìyí tó ipá ànábì máa fi ń prevent ànábì máa ń ṣe yéhun náà Ibn Abbas radiyallahu anhu ó ní anna nabiyya sallallahu alayhi wa sallam ọlá nàbí kana yarki alhassan wal hussein lálùmí máa ń ka rúkìá hassan àti hussein ó ti ẹgbẹ́ wa ní kana yarki alhassan wal hussein qailan bá nàbí ṣe máa ń ka fún wọn yóò ní pé أعيذكما بكلمة الله التامات من كل شيطان وهامة ومن كل عين لامة yóni mo wá ṣọ́ kọ́lọ́nkọ́ bá mi ṣọ́ ẹ̀yin méjèèjì ẹ̀yin ọmọ méjèèjì méjèèjì yìí ìkẹlẹ́mẹ́tì lọ ìta mà pẹ̀lú gbólóhùn ọlọ́run ọba tó pé pérépéré tí ò sábùkù kankan níbẹ̀ kọ́ ṣọ́ ọ̀wọ́ ọlọ́run min kulli shaytanin ní gbogbo èṣù ẹ̀yìn rúkìá ṣètọ́nù nù àwọn jíìnù ló ń jẹ́ báwọn tí wọ́n níbi àlìjẹ̀nú wọ́n jẹ́ kí jíìnù ó súnmọ́ wọn tí wọ́n rí pé mo ní mo adébí ọ̀rọ̀ jíìnù jò níyì omi kúlẹ̀ àìníláàmà tó gba àwọn olójú burúkú tí wọ́n ojú ojú tó ní ojú agbára àìn kì í ṣàjẹ́ ní jẹ́ àìn tó máa padà débẹ̀ náà bí so anabi sallallahu alayhi wa sallam bó ṣe máa ń kà fún alhassan àti alhussein náà ní so níbi láti rí pé àṣé ó wà nínú súnà nàbì sallallahu alaihi wasallam àlàyé tó clear tó yanjú nípa ọ̀rọ̀ rókẹ́à so kò ń ṣe nǹkan tí àwọn èèyàn máa dàrú táwa dákẹ́ tí a sì máa wò pé kó máa lọ bẹ́ẹ̀ pàtàkì jùlọ kíní yìí ó ń sún àwọn èèyàn máa ìdí ẹbọ ó sún àwọn èèyàn máa ìdí ẹbọ so láti ibi eléyìí náà láti wọ pé ẹ̀rí pé mo ti dárúkọ àlejò náà lẹ́yìn sẹ́yìn Hmm. so ọ̀rọ̀ nípa àwọn àlejò nínú yẹn náà ni àwọn abẹ́rẹ́ bíi nílá tó bá di ní ọjọ́ mẹ́jọ àmọ́ kákọ́kọ́ gbẹ́sẹ̀ lé ìbẹ̀wò fún kí wọ́n kí n gba kọ́ọ̀lù díẹ̀ nàmbà zero eight one zero eight five zero one three seven one so fún àtàbà fẹ́ ní ìbéèrè bóyá lórí nǹkan tí mò ń sọ àbí lórí nǹkan míì so kí a béèrè náà. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ̀rọ ààrẹ pé tó sà. Alhamdulillah. Abdullahi Muhammad Jami láti òkèlè ni. Nam ẹ káàbọ̀. Ẹ̀rọ ààrẹ pé tó sà. Ẹ̀rọ àkùn mo fẹ́ béèrè ni pé dalilu lil khairat táwọn èèyàn máa fi ṣàdúrà yẹn. Ẹ̀rọ àkùn sí èrí wà fún pé èèyàn lè máa pa á ẹlẹ́kejì lè yí pé sélòótọ́ ni àlìjẹ̀nu máa ń kó sí obìnrin náà because àwọn obìnrin kan wọ́n máa ní ká máa fi pípìlì sí ara sọ sélòótọ́ àlìjẹ̀nu máa ń kó sí wọn náà ẹ̀dá àwọn obìnrin méjì lọ́wọ́ ìbéèrè nìyẹn. náà níbẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ Dalailul Khairat táwọn èèyàn máa ń kà so ti kọ́lẹ̀ lómi rò pé bóyá àwọn àti kùránì náà jọ sọ̀kalẹ̀ ni tòun ni aka kùránì kan aka dalilu kan náà sí so Dalailul Khairat kò bá súnà nàbì mọ́ aburú gbà ń bẹ aburú pọ̀ ń bẹ tó ṣe pé aburú dàlélù ó ní so dàlélù yẹn ẹni tí ó kọ́ ń pè ní sheikh jazuli òun so olóhùn fẹ́ẹ́ fi ṣàtàlátù fún ànábì àwọn àkíyèsí oríṣiríṣi ní tó burú tí ọ̀dà lẹ́yìn náà mú ọ̀kan wa péré níbi kan ó ń ṣàtàlá olóhùn ṣàtàlátù fún ànábì gbogbo ẹni tó bá máa ń dún ní mọ ní òsì mọ tí mo fẹ́ sọ yìí ó ní Allahumma salli ala Muhammadin ma nafa'ati at-tama'imu wa shuddatil ama'imu ó ní ọlọ́run mọ́ta salatu fa nabi lópin ìgbà tí tama'im tama'im ẹmọ sí ní tama'im ni jamu tẹ̀míma at-tama'im ẹbọ ìparó nígbà máa ń so kọ́ra ní jẹ́ pàró ń lópin ìgbà tí pàró bá ń wúlò ọlọ́mọ tàtà látúfà nàbì pàró ẹbọ lèyàn sọ pé tí bá wúlò ní kọ́mọkọ́lọ́mọ tàtà látúfà nàbì so lẹ́fì mọ̀ pé àwọn nǹkan tí ń bẹ nínú kìíní yẹn ó burú gan so bákan náà àwọn tó tún jẹ́ bídíà náà tó pọ̀ ń bẹ́ẹ̀ ọ̀pọ̀ so àmọ́ orí afẹ́fẹ́ tí mo àti àsìkò tí mi ní púpọ̀ náà ló ń jẹ́ kí n lọ́bẹ̀ náà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó ní ìjẹ́ sí àlìjànú súnmọ́ ń kó sí àwọn obìnrin la ẹyin kò kí ń ṣe obìnrin nìkan náà máa ní kó sí la máa ní kó sọ́kùnrin náà la àmọ́ mi ní ti dáhùn yẹn direct mo fẹ́ kó dìgbà tí n bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ jíìnù yẹn so kí ló máa ń fa sórí bẹ́ẹ̀ lóòótọ́ ṣé máa ń wọ̀nyàn lára wọn kí ń wọ̀nyàn lára kí ló máa ń fa tó máa fi ń wọ̀nyàn lára ìdìnnìlà so dẹ́lẹ̀ iná ṣe píìnì ṣé wàá rí ẹ̀ yíganra sọ yẹn wọ́n wà sẹ́ńsì ṣé dáhùn tó máa ń so píìnì mọ́ra yẹn tó rọrùn wọn lẹ̀ mí kí n sọ yìí àwọn tó máa ń so píìnì mọ́ra àbí de òkúta mọ́ra nítorí kí aburú kẹ̀kẹ́ mọ́ ṣàwọn àbí kálí ìjànú ni o tó ni o lọ́dọ̀ ọlọ́run o ìkọlọ́run kò ṣàánú tòbí ìnìlà pè mí sí orí nọ́mbà mi lẹ́yìn ètò zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine Abdulfatah Sarumi òun ni ó ń dágbére fún wa pé subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.